aná mi máa ń ṣe bẹ̀bẹ̀. o ò fi ń pé bóyá mix cream kò lò kò lè turn up díẹ̀. and ẹ máa try láti máa súnmọ́ wọn ọ̀fun nísìn. nǹkan ọ̀rùn sí ni kí n máa ní fọ́ọ̀nù pẹ̀lú ẹ̀ ó ń bá lórí dókítà ẹ̀. ẹ̀wọ̀n ti ti fẹ́ parí o. dámì àwọn ọ̀dà àwọn olórí burúkú yẹn dámì. the stress I go through doesn't even bother you. How is this whole situation my fault? What's going on? nice one ha mo yín máa gbà lé mi yẹ ah èwo ah, ah. ló bá kínní lọ báyìí ṣé lẹ́yìn no yẹ yẹn yẹn gan ni yẹn gan ni. Nice one. Ah, àǹtí Adùn. Kí ló dé tẹ jáwọ́ rúùmù bẹ́ẹ̀ yẹn? <laughs> Ẹ pẹ̀lú ní rúùmù. Ẹ jọ rúùmù wo ni rúùmù wèrè? A ní kí ẹ má máa pe bíbá ẹ ní gbogbo ní rúùmù ṣé yìí ti lé tẹ kọ́ ni o àbí tẹ rẹ́ǹtì ni o àbí tẹ gbé wá síkẹ́ tó máa bọ̀ ń bì báyìí ẹ jọ ń torí ọlọ́run tẹ bá ti bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ tiyín tẹ ti kọ́ lé tiyín àbí tẹ lè afford láti rẹ́ǹtì lé bíkẹ́ tó máa kó bíbà ní room this is just a temporary place for you tẹ lè kúrò àbí ta lè change mind wa pé kẹ kúrò any moment ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. ok ẹ káṣọ wá ń sìn ṣé washing machine ò ṣiṣẹ́ mọ́ nílé ni. ẹ jọ ń torí ọlọ́run ṣáájòjì lẹ́yìn inú ilé yìí ni ẹ dá mi lóhùn ṣé stranger ní inú ilé tẹ́ mọ̀ pé washing machine ní fault níjẹta àbí ṣé ó burú jù tẹ́yìn bá yọwọ́ lápò tí tẹ́ bá lọ fix washing machine àbí kẹ́ra tuntun wọnú ilé pẹ́pẹ́ sí tabá sọ̀rọ̀ tẹ́ máa bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀yin o àbúrò ọkọ o kọ́ máa insult ẹ̀yin o àbúrò ọkọ tí ò ṣèṣe ọkọ. so èmi yẹn wá ní handyman àbí dry cleaner. ẹ jọ̀ọ́ o kí ni yín o tẹ́ ẹ bá kí n ṣe washerman o ẹ jọ̀ọ́ kí ni yín. mo fẹ́ gbọ́ mo fẹ́ mọ̀. ẹ ṣáà mọ̀ pé ọkọ yín ni mo jẹ́. ah mi ò mọ bàbá ọkọ mi o ẹ má bínú o òṣùbà rèé o ẹ pẹ̀lẹ́ ṣíọ. àwọn àbúrò ọkọ gidi àwọn bàbá ọkọ gidi táwọn ìyàwó lè bá rí wọn máa bọ́ síta wọn máa gbó ṣùbà wọn máa ṣe kí ni wọn máa kówó tó jọjú jáde ẹ̀yin ẹ tó máa sọ pé àbúrò jẹ ẹ má máa jáde ẹ má máa sọ síta because nǹkan tí nǹkan tó yẹ ni ló yẹ ni kò yẹ yín kò ṣó mi ò rí traces ẹ. okay ìgbà tẹ́ mọ̀ pé washing machine ti bàjẹ́ kí ló dé tẹ̀yìn fúnra ara yín ẹ̀ lè fọwọ́ fọṣọ. ah charm question ẹ lọ bí google ẹ má kaṣọ yẹn kẹ́ ẹ fọ́n sìn. ṣéètì sweet àti mi kọ́ lélẹ́yìn aṣọ sweet àti mi kọ́ lélẹ́yìn. ẹ wọ́n ti fún mi. wọ́n ti fún yín wọ́n ti fún yín gbogbo ẹ̀ náà lọ́ máa fún yín ẹ lọ sórí bíi tẹ́jẹ́ ọkọ ìyàwó indeed bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọkọ ṣe ń ṣe oníranù. kí ló máa ń ṣe àwọn pípù ìbáyìí náà èmi tí mo ti ní plan ibi tí mò ń lọ léni wọ́n wá káṣọ fún mi kí n máa fọwọ́ fọ̀ ó ga gọ́nu léyìí o. kí n ṣe pé bọ́bọ́ ti gbàgbé pé mi àtòun jáde àbí kí lè tí ò gbé kọ. ẹ kí ni mo gbọ́ tó sọ́ọ̀sì. ó ní ṣé kì í ṣe pé bọ̀bọ́ òun ti gbàgbé òun sí bíbá yìí. ẹ kí ló wá fojú líle o. Ah, ah. jọ kí ni wọ́n fẹ́ fojú líle ẹ̀ ṣe ẹ kí ló kàn ti ṣe pẹ̀lú ojú tó ń le wo Tọ́lání tó bá pẹ́ tí a ti ń bẹ ẹ sọ lọ́jọ́kọjọ́ kò máa gbọ́ ó tiẹ̀ ti di dandan kó gbọ́ sí wa lẹ́nu ni ọkọ̀ waste the precious time ẹ lórí bọ̀bọ̀ yìí ni now ẹ èèyàn promise ẹ pé òun máa wá gbé ẹ òòrí ó wá pinnu ọ̀bẹ láti ẹ̀kan kò bí ìkọlẹ̀ ó wá dúró sí wa ní pẹ́pẹ́ kí ọ̀bá yìí tẹ́tẹ́ pé máa gbẹ̀mí kan wá gbẹ̀mí láti ẹ̀kan. wo àwẹ̀ máa wá excuses fún ṣó ti gbọ́ torí mi ò rò bí ọkùnrin kankan torí ẹ̀ bá pé tádá pretty lady bíi tiẹ̀ dúró síbẹ̀. ọ̀rẹ́ mi sórí ọkùnrin tó bá ní àti tó bá ní owó lápò. ẹ ó ti wá tó ń bẹ̀ yẹn ó ti tó ṣebí yín wá ni ṣe bóun tó fọ̀rọ̀ sí ilé ló jẹ́ kẹ́ máa wọ ẹnu sí mi lára. kò ní kọ́bọ̀ lápò. jọkọ́ sí i kìkì ó dùn ó fẹ́ ké. níranà ọ̀dọ̀ wèrè kan ló ń dúró dè mi ní wọlé kó má fi kanra mọ́ mi. <sighs> àfi bí ẹni pé wọ́n lagi wọn máa ṣe explain fún Tọ́lá ní báyìí. My baby. Yeah, I'm ready to leave now. I know. Mo bó ṣe ń ṣe mi. Báwo ló ń bí kò dúró sílé lẹ́ni kó má lọ bí kankan. àjọ torí kí nìyẹn tí n bá dúró sílé kí ló fẹ́ kí n máa ṣe. ah what kind of question is that ọkùnrin àtòbìnrin bá dúró sílé kí náà wá ń ṣe <laughs> ṣé òun sọ pé ò fẹ́ dúró ní ìyá mi. mi ò sọ pé mi ò lè torí tiẹ̀ dúró but um, baby we don't need to do that now. yes o mọ̀ pé ọ̀nà fún òun lọ́nà ọ̀run. Eh, tí n bá dẹ̀ decide láti máa ṣe yẹn sìn ebi máa pa wá o. Mm. let me right. go and work to make more money to keep the body and soul together. Mm. ṣètò ẹ̀rọ owó tó sọ yẹn it's very important as in owó yẹn ó ṣe pàtàkì gidi gan-an. mo jẹ́rìí ẹ̀ mo <laughs> jẹ́rìí ẹ̀ àti kò falẹ̀ ifá ti fẹ́ máa ṣe ṣé wọ́n mọ̀ pé àpò tó bá kún òun ló máa mẹ́nu tó rọ ni. Mm, that reminds me. Ntọ́ olóbùnmi kọ́. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ah, I trust you. Ṣorí ìwà àti owó hmm. mi ò lè sọ pé eléyìí ló pọ̀ jura wọn lọ. Eh? Well, I will give you, but right now, mi ò ní cash lọ́wọ́. Tó ń kàn mí, má tún dín náà, kí ló ń sọ yìí náà? Uh-uh, stop ẹ̀. Sùúrù náà, o ṣáà tiẹ̀ tí ì jẹ́ kí n parí ọ̀rọ̀ mi. I hmm. will transfer. Are you Just serious? Now. Like now, now. Yeah, now. <laughs> I trust you, my baby. Mm. <laughs> yeah. Like you. Yeah, that's my code. Yes. Yeah. Don't dun That's my baby. <laughs> Love you, my baby. ṣé ti ń jáde ni. mi ò tí ì jáde mo fẹ́ lọ sùn ni you better say what you want to say and let me leave. ẹ ọ̀nkú owó tí mo bá yín sọ yẹn ń kọ́ náà. owó. mo rò pé máa bá mi fowó yẹn sílẹ̀ fún àǹtí lánàá ni instead aṣọ náà kó fún mi pé kí n máa fọ. oh that reminds me ṣé yẹn ló jẹ́ kó máa sọ̀rọ̀ síyàwó mi anyhow lánàá just because money mo ní kó fún ẹ láṣọ kékeré kó bá mi fọ. ọ̀nkú eh, Hey, ma, um, anything ṣé ó fẹ́ máa parọ́ mọ́ ẹ ni ṣé ìyàwó mi máa parọ́ mọ́ ẹ ni now ìgbà tó ti sọ position ìyàwó mi fún yẹn ó ti jẹ́ kó yé mi pé ó ti dọkùnrin nìyẹn and ẹni tó bá ti tó ọkùnrin ṣe ó yẹ kó lè sọ̀tà rẹ̀. ọ̀nkú ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀nkú ẹ má ṣe yẹn náà. oh dear. yes sweetheart Shari hmm. ọkọ mi àtàtà let me help you. má waste oúnjẹ mi o. No, I won't. Mm. pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ni wò ó nǹkan tí mo fi gbogbo àná ṣe nìyẹn aṣọ ni mo fọ̀ bí alágbàfọ̀. ẹ ń bọ ìgbà tó mọ̀ pé ó ti gbaṣẹ́ alágbàfọ̀ kí ló dé tó lè pè mí kó sọ pé ò gbé mi jáde mọ́. ẹ kó dẹ máa wo adìyẹ mi ń làágùn o ìyá ẹ ni ò yọ jẹ kó yọ mo ń try gan mo ń try ọ. ṣé wọn fòpin dè ẹ́ mọ́ bẹ́ẹ̀ ni. if the place is not conducive for you get another place. get another place kò easy bẹ́ẹ̀ o nǹkan gidi kọ́ ni pọ́kùnrin ò lówó lọ́wọ́ bó ni mo ti fẹ́ rówó ti máa lọ fi gbalé. àti pé orin kò sówó lè ní kò sówó lọ́la tó máa fi gbogbo gbà kan yẹn ó ti ń sún èmi o. ṣé o wá fẹ́ give up on me ń sìn láti second semester year one ṣé amáwádé final year wàá wá give up on me. so second semester year one ló pé bígbà tó yẹ pé twenty years ni john torí Ọlọ́run ọdún mélòó ni second semester sísìn èmi ò wá after time tó sọ. okay. Um, I'm tired. Okay, má I promise I will make it up to you. I'd better do that. Oh, kò ṣe mẹ́ni lówó dami ẹlẹ́dàá mi fún mi lówó mo bẹ̀ ọ́. Ṣé bí mo ti sọ fún ẹ pé kó má ìfà bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí mọ́? Oh, really? Eh, kí ló kí ló máa ń ṣe èèyàn ọkùnrin tóbìnrin bá sọ fún yín pé nu ẹ ṣì máa máa press on? Oh, okay. You want me to embarrass you, right? Nǹkan tó kù fún ẹ ni o fẹ́ kí embarrass ẹ. The last time I checked, I did not even give you my number. Kí ló ṣẹlẹ̀? Ká máa má pè mí mọ́ o. Please. Ẹni tó ti ní ọmọ wọ̀nyàn tí ò ní bí ẹni tí ò lè dìde lábẹ́ o ìgbà oníkálukú o ló ṣọ̀tọ̀tọ̀ síra wọn. ìgbà mi yàtọ̀ sí tiẹ̀ ìgbà rẹ̀ yàtọ̀ sí tèmi. àsìkò láyé o sira won igba mi yato si tie igba ṣáni gbogbo nǹkan. So, I think, yes, I come in here. Hmm. Nah. sure they were okay. Mm, I'm looking for my color. Mm, like a pink. Oh. Wow, it is, oh nice girl. Is it short? Yeah, yeah, short, short, yeah. Okay. Let me check for another one. Mm. Mm. Yes. wá lélẹ́yìn sí. kò wọ́n jù kò yẹ kó ti ju let me see kò yẹ kó ti ju twenty one thousand lọ. twenty one. bó babe ṣó fi pé mo need bàtà kan at least to complement all this. bàtà so, again. Um, kids section níbí let's go to the other section. Oh Lord, I just saw red. Wow. Oh, and it's my size. Hello, so, Lele nine five. nine five. kí ló ṣe é tó pariwo bẹ́ẹ̀ yẹn ah kí ló ń ṣe é náà kí ni gbogbo eléyìí gbogbo nǹkan ló ń wọ́n ló ń wọ́n látàárọ̀ ṣé mo pé jẹ́jẹ́ má má bá mi sọ̀rọ̀ jọ jẹ́jẹ́ mi mo jókòó mi tó sọ pé fọwọ́ mú mi ṣe shopping náà kan láì kó máa embarrass èèyàn mo pọ́pù ìtò fine sí mi nílé mu slippers kan lélẹ̀ mi nílé mu yẹn tó ti ń sọ pé lè wọ́n. má bínú wá lọ sanwó o. bínú. ẹ kú ṣẹ́ jàre. yes mo rí fún ọ̀rẹ́ ẹ̀ mẹ́kúṣẹ́ látàrà. bóyá dọ̀tọ̀ ni ilé wọn ilé wọn ilé wọn. ok aunty ẹ tẹ ẹ wo bíbá ẹ ẹ ṣáà preparatory that time ẹ rí pọ́pù tó wà bẹ́ẹ̀ ṣé ẹ láìkẹ́ ni. ẹ jẹ́ jẹ́ kó dọjọ́ mi tì yín ah, ẹ máa wọ̀ ọ́. ẹ lè mú náà ó dẹ̀ máa ná ìzò especially tẹ bá ní. àní kẹ jẹ́ kó dọjọ́ mi. àǹtí ah, ọkùnkùn dẹ̀ wá wọn ẹ lè gé ẹ̀tẹ̀ fún ọ. ok ló lówó wa ń sìn. owó yóò dẹ̀ wá o kó wọ́n púpọ̀ ẹ jẹ́ kí n sáré bá yín pààkẹ́ kí n calculate because our stuffs yìí wọ́n nice gan owó ẹ̀ dẹ̀ máa fẹ́ lọ sókè dẹ̀ ẹ gbà no àǹtí mi máa bójú gbogbo ẹ̀ jẹ́. person wey no get today if it get tomorrow ṣe rere láyé o torí àti sùn rẹ má ṣe rere láyé mi o má ṣe rere má ṣe láyé mi o má ṣe má ṣeré. mo bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ láyé mi o. má ṣeré. ìyà kì í ṣe tèmi sẹ́ láyé mi o. má ṣeré. má ṣeré láyé mi o. má ṣeré. má ṣeré. má láyé mi o. má ṣeré. má ṣeré mo ti bá orí mi sọ̀rọ̀ láyé. ìyá kì í ṣomi ọbẹ̀ ìrìn fún jẹ́jẹ́. It's great. You are great, you are great. Yes, you are great. Everything written about you is great. Everything written. Ah. Hello, Jai. Hello, Jai. What's up? ẹ máa bá yín fix ẹ mo wà lórí ẹ mo wà lórí ẹ mo ń ṣe gan sìn máa parí ẹ ọ̀la ọ̀la ok ok cheers then ọ̀la bye. <coughs> Mr. Kayode Honorable Kayode ẹ pẹ̀lẹ́ mo wọlé. single ẹ káàbọ̀ lásán kò lè jábọ́ lẹ́nu yín sí mi ok mi tiẹ̀ tún bínú sí yẹn o mo wọ kitchen mo ṣiṣẹ́ mo dáná mo kẹ́ ẹ ti fi mí fún rẹ ti fi mí fi gbogbo nǹkan tí mo ṣe ìsìn ẹ kúṣẹ́ lásán kò lè jáde lẹ́nu yín ó wà lórí laptop látàrọ̀ jọ́n tí ọlọ́run kílẹ̀ ń ṣe lórí laptop o ẹ̀yin là ń bá sọ̀rọ̀ tí n bá bẹ́sẹ̀ yín kitchen nǹkan tí máa fojú yín rí ẹ pẹsẹ ẹ jókòó sórí laptop sí mi mọ̀ kẹ́tẹ́ ń lórí laptop ẹ jọ bank báǹkì lẹ́sìn ṣiṣẹ́ ni àbí bo lẹ́sìn ṣiṣẹ́ tẹ fi jókòó sórí laptop látàárọ̀ àbẹ <laughs> tí ń ṣe yahoo yahoo ẹ ti ń ṣaṣẹ tọ̀sán tòru láì fojú kan òru ẹ múra sí i <laughs> tèmi ni pé kẹ́nìbọ̀dì má dáràn sí mi àtọkọ mi lọ́rùn nínú ilé yìí kọ́ má dáràn sí mi àtọkọ mi lọ́rùn ẹni tó bá ti dáràn ọrùn ara ẹ̀ ló máa fi kó o ni mo sọ yẹn ṣé ti gbọ́ kó yá máa gbé mo mọ̀ pé òun gbọ́ mi nílé tó wọ lọ́yẹ o mo mọ̀ pé òun gbọ́ mi òun gbọ́ mi dáadáa o tiẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì dóoru pè mí àtọkọ mi nílé yìí kọ́ má tiẹ̀ dóoru pa mí tí ò bá ti yọ kó máa lọ mi ò fọ́ gbogbo àwọn ẹbí ọkọ kọ́kọ́ nílé yìí mi ò fẹ́ mi ò fẹ́ lọ́dẹ̀ ni mo sọ yẹn I need my privacy honestly speaking in this house I need my privacy. o <coughs> lè pa mí o <coughs> lè ṣe mí léṣe nílé ọkọ mi o lè pa mí òun kò ṣe mọ́ni lówó jẹ́ ẹlẹ́dàá mi fún mi lówó mo bẹ̀ ọ́. ẹni tó ti ní ọmọ àwọn èèyàn tí ò ní bí ẹni lásán kò sẹ́ni tí ò lè dìde lábẹ́ òòrùn ah, ah, ìgbà wo ní kálukú ló ṣàtọ̀tọ̀ sí i. so ibi báyìí ló wà tí mo fi hàn láti tó lè jáde mi ò gbọ́ àbúyá mo gbọ́ mi ò rò pé mo gbọ́. o ò tiẹ̀ ti yé mi ń sìn so ìwọ ló máa ń bọ́nà fún dátà tó wà lórí fi yẹn. rárá o ah rárá o. rárá lọ́nà wo why are you trying to defend yourself lórí kíni yẹn wọ́n dẹ̀ sọ fún mi pé o ti wà lórí system yìí látàárọ̀ tí mo tún bá ẹ lórí system tó ṣì ń browse wasting my data unnecessarily. ẹjọ́ ẹ̀kọ́ torí pé mo ti ṣe ní free access ni anybody kan lè o kan lè lọ sí orí internet kò dẹ̀ bẹ̀rẹ̀ sí browse kò dẹ̀ máa burn data bó ṣe wù tí n bá ti password ẹ̀ ń sìn máa mọ bó ṣe máa débẹ̀ and let me give you a warning ọjọ́ tí mi ò bá ti fún ẹ nǹkan tí mi ò fún ẹ ní access sí anything tí n bá rí pẹ̀lú ẹ àbí tó ń lò ó máa nínú fún ẹ o ó máa nínú fún ẹ o idiot. kí ló máa ń ṣẹ̀gbọ́n ìgànná wọ́n ṣàkàn máa ń ṣe bíi pé ọlọ́run ti ẹ̀kọ́ ló ṣẹ̀dá èèyàn kí má parọ́ fún ẹ mo ṣe gbà pé òwe tó máa sọ pé ibi téèyàn bá rìn dé lèèyàn máa ríran mọ àná ni mo gbà orí báwọn guys yẹn ṣe ba owó nínú jẹ́ nínú club lánàá ni. ọ̀rẹ́ mi àwọn guys yẹn ba owó jẹ́ ó dàbí pé club yẹn ni wọ́n fẹ́ ná gbogbo owó ọwọ́ wọn sí ni. máa wù ẹ́ ná gbogbo owó wọn sí kẹ̀ àwọn yẹn àwọn tó yẹ pé bọ́ ṣe ń ná kan ni mí wọlé. Tolani, Tolani, Tọ́lá ni. Kí ló ṣe ẹ̀ náà? Kò sí nǹkan kan. Ẹ èmi mọ̀ pé o ti sọ pé ká máa mind business wa but as ọ̀rẹ́ gidi tá a jẹ́ a lè máa wọ ẹ̀ràn báyìí náà nǹkan tó bá ṣe ẹ́ ni kò sọ. Kí ló ṣẹlẹ̀? Madam wọ́n ní kẹ́ má fi ọwọ́ tó ń dùn yín kẹ́ má fi sábẹ́ aṣọ nǹkan tó ṣe yín gangan tẹ́ fi fa ojú ro òun ni kẹ́ sọ fún wa ṣe mọ̀ pé ẹ ti ní ká máa mind business wa mhm. bọ̀ eléyìí a lè ṣe ká má sọ̀rọ̀. actually mo fẹ́ mo fẹ́ san departmental deal mi project àti owó coding and then I thought I was going to get. ọ̀pẹ oh, eh, káyọ̀dé máa bẹ́ẹ̀ sàn àbí. ah ah ṣó tún ti bẹ̀rẹ̀ tó bá yẹn sì yẹn máa sọ pé mo ní kẹ́ ẹ mind business yín ṣé o mọ̀ pé nǹkan tí mi ṣe fẹ́ sọ̀rọ̀ lélẹ̀ mi ti sọ̀rọ̀ tán o ti sáré conclude ṣé o mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ni. tọ́lá ni má bínú má dà á lò má bínú ẹ but kí la máa ṣe báyìí. who is there. it's me Kamal. ah Kamal ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. <laughs> Oh, báwo ni èyí nìyí. ṣe wà hey girls. ah uncle Kamal. báwo ṣe everything. àwà pa. how are you. Um, kí ló ṣe tọ́lá ni. Eh, uncle Kamal èmi ò mọ kí èèyàn máa fi ọwọ́ tó ń dùn kó máa fi sábẹ́ aṣọ ọ̀rọ̀ owó ni o. ẹ̀ eh, tọ́lá ní ní ìdówó láti ṣe project and some other things yes ọ̀rọ̀ owó ọ̀rọ̀ owó ah, ah. àbí kìkì. Eh, bẹ́ẹ̀ ni ọkọ̀ kan mọ́. take this gba. Ah, ó dẹ̀ gbá náà ẹ ṣe jàre. mo hope pé ẹ náà máa tó and. Um, In case if you still need more, you can just call on me anytime. Yeah, yeah. Ẹ ṣé gan-an náà kò kà máa. Ẹ jókòó, ẹ jókòó. Àbí Kiki, kí ló máa mu? Eh. jẹ́ n bá wọn wá nǹkan tútù nínú eh. fridge, mo ń bọ̀. Soft mo fẹ́ o. All right, all right. Tọ́lá, ẹ jẹ́ kí n ọkọ̀ kà máa ẹ máa bọ̀ báyìí. Eh. Ẹ máa Eh. báyìí. Ẹ wá jókòó Eh. eh jókòó dáadáa. Tọ́lá ni Tọ́lá ni mo wá mo wá. Jẹ́ kí n wo nǹkan tó ń wọ́n bẹ̀ látẹ̀kọ̀.

kí ni mo lè ṣe fún yín oh really fún kí ẹ wo um, detective adigoke, ẹ kọ́kọ́ gbọ́ mi dáadáa ní àkọ́kọ́ mi ò kí ń ṣe uncle criminal ẹlẹ́ẹ̀kejì ìka tó bá ti ṣẹ̀ òun lọ́ba máa ń gé òun ló dáràn òun náà dẹ̀ ni kí ẹ deal pẹ̀lú squarely èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mi ò ní yọjú sí yàn nǹkan tó bá dẹ̀ wù yín òun ni kẹ́ ẹ ṣe fún tó bá wù yín ẹ lè sentence ẹ ẹ dẹ̀ lè jù sí jail is left to him ẹ jọ̀ọ́ máa fẹ́ kẹ́ ṣoore kan fún mi detective uh, Liu Adegoke. Uh, ẹ má pe nọ́mbà yìí mọ́ can we please end the call now good day. sweetheart àbúrò ẹ̀ kọ́ ló tún dáràn sí ẹ lọ́rùn yìí. kò dáràn sí mi lọ́rùn ó dáràn síra ẹ lọ́rùn ni nonsense. <laughs> kí ló tún ṣe wọ́n ná kó mọ́ àwọn tó ń jọ ń ṣe internet fraud or whatever <laughs> yahoo yahoo ó tiẹ̀ dábẹ́ ó ti mólè mọlẹ̀ mo tiẹ̀ láìkè sí tó fún wọn jàre kí ni gbogbo rọ́bìṣì yẹn ó dárọ̀ tó wọ́n wá fámílì tí ò ní káàkiri. máa imagine. can you imagine that. kàn tiẹ̀ fi nǹkan síbì kan kàdé bá ń bẹ̀ we just ẹ ká gbàgbé ẹ ká go back to business you know. for business. Bubu. What? I want the kiss. What? Kissing. Kiss him. Won't you eat again? Stop it. Come on. Stop. Come on. Stop. I will beat you. <laughs> Stop, Joe. <laughs> Can I have my food now? Okay. I think I like this. This, this is very nice. the other one. Um, let me go for something. Ẹ What wọ́n ti tún yín lẹ̀. Àbò ah, rí Mr. Um, Internet Froster, ẹ jọ̀ọ́, báwo lẹ ṣe ṣe? Ta ló wá béèlì yín? Ta ló dẹ̀ tún fẹ́ béèlì wọn? yẹn náà ló ń jẹ́ kí n wọ́ndà. Ah, mo mọ̀ pé bail is free ó possible kò jẹ́ pé àwọn ọlọ́pàá kan consider wọn ẹ̀rọ yẹn kan máa dùn ah. ní. a jẹ́ pé ìlú ti dáa nìyẹn o tí yẹn bá fi ṣẹlẹ̀ hmm. ẹ gbọ́ Mr. Internet Fraudster báwo lè ṣe. kí ló ń dúró ṣe mẹ́ẹ̀ come on go in or get away from my sight. uncle kí ni mo ṣe fún yín gan tí mo fi deserve gbogbo treatment ẹ̀ fún mi. ẹ tún sọ fún detective wípé àrà tó bá wù wọ́n nìkan fi mí dá ó mì wípé ẹ believe pé mo lè ṣe nǹkan tí wọ́n sọ pé mo ṣe nìyẹn o. ó mà ṣe o anytime tí n bá ti ń rí ẹ báyìí ó máa ń make me sad ni. Mm tí n bá ti ń rántí pé ẹ̀jẹ̀ kan náà lájọṣe i'm always sad you make me sick o dúró níwájú mi ò ń bá mi sọ nonsense oh tó bá ti mọ̀ pé ìgbàgbé wa ò lè wọ̀. ẹ bọ́ ta ṣe ti gbọ́ òun lè ti gbọ́ yẹn. òun ló gbọ́ lẹ́nu ẹ̀ you just leave. kì í ṣe dandan àti àbáṣe like privacy. you leave o dúró síwájú èmi ò sọ fún mi pé eh, kí ah hello hello yeah kí ló ń dúró ṣe náà. wọ́n ti ẹ̀ ti ń dórúkọ àwọn wọn ní kẹ́ bọ́ta àbí kí ló ṣẹlẹ̀ gangan. láì ní tí jù tẹ̀wọ̀n dé mr tẹ̀wọ̀n dé. Um, sorry jàre um, idiot kan ló wà ní. Tọ́lání. ẹni kò sẹ́ni tí ó lè. ṣá ní gbogbo nǹkan. báwo. tọ́lá ni kò sílẹ̀. tọ́lá ní bẹ́ẹ̀. kéèké kàmá ọkọ kàmá tó jayé oh, tù ọ ibo lè oh, gbà lọ́la kàrà. akọ I take stroll. Ẹ fine girl. Kí ló ṣẹlẹ̀? Ojú òkú mi bó ṣe ń dán. Gbogbo ah, wọn ṣe eh, sí ìwọlẹ̀. Eh, ah, owó ọmọ dùn pa. Tọ́lání. Òun ló dà sí mi lára. And uh, who is this? Um, it's actually not anybody serious. Okay. Okay, since the statue has refused to move, mm -hmm let me move to my car. ọkọ tí máa ń bá ọ̀rọ̀ ayé ẹ má gbàgbé ẹ má dán ọ̀pàdé. a lọ sí mall sí i. ẹ jẹ́ kí pépé lè rẹ̀ fáyé ọ̀rẹ́ mi sẹ́ksì. òun kò ṣe mẹ́rin lówó jẹ́ ẹlẹ́dàá mi fún mi ah, lọ́wọ́ mo bá. ó rí ṣú ẹsẹ̀ wọn ó yàtọ̀ sáwọn ó yàtọ̀ sáwọn ibi wo ó lọ ṣe bí ọ̀gọ́rọ̀ ó wà bàbá yìí ìgbà oníkálukú olóṣọ̀tọ̀tọ̀ síra wọn ìgbà mi yàtọ̀ sí ti ẹ̀ ẹ̀ ṣé bọ́ọ̀dì ìlú ni àbí super blue tó ń ó gírípù ẹsẹ̀ yín mọ́lẹ̀ blue tó mọ́lẹ̀ ó ti ó ẹsẹ̀ wọn ti ṣí. báyìí báyìí o ẹ mọ̀ ọ ẹ ẹ ọ ẹ kí lé ó dà. Oh, mo bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ láyé mi o ìyà kì í ṣe tèmi sẹ́ láyé mi o má ṣe má ṣe láyé mi o má ṣe má ṣe láyé mi o má ṣe má ṣe mo ti bá orí mi sọ̀rọ̀ láyé ìyá kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ ń má ṣe. hello hello Fọláṣadé. bọ́rọ̀ ilé ayé mi ṣe rí ni ẹ̀hún àmọ́ ṣá mo nígbàgbọ́ páyọ̀ lọ́rọ̀ mi máa já sí. I really like your optimistic spirit, Kayode. you see kí àwọn tó débi tó fẹ́ lọ akọ́kọ́ débi tí fẹ́ but my prayer for you is that you get your destination by the grace of God. àmì o àmì Jésù. Ah, because pẹ̀lú gbogbo tó sọ I can tell that you don't need motivation at all you are a man with goals and I like that okay. I shake All you just need is to have faith. Once you have faith, everything else will come to you. Definitely. <laughs> <gasps> anyway, it is well. Okay, Amen. don't worry about anything. Amen. So, what would you like to drink? Eat. Eat, drink. Mm. Maybe water, uh, just water. I'm water okay. in my house, please, please, please. I'm okay with water. Ah, that's your own. I'm bringing something. Ah. Oh, Remy, just like that. <laughs> Wow, wow. irọ́ as in I swear mm. down I was so shook when he brought out the ring mi tiẹ̀ mọ̀ I go propose. Hmm. ìwọ náà lè sáré sọ yes. ẹ gbà mí jọ tó bá jẹ́wọ́ ni ìwà gba permission kó tó sọ yes Abi, ta ló máa rí ibi tó tutù tí ò ní Hmm ọ̀rẹ́ mi ti sáré gbàgbé gbogbo nǹkan tó fi ẹnu ẹ̀yìn sọ nígbà tá a ní pé fún bọ̀bọ̀ yẹn ní chance. àbí o àwọn ń dà o. ṣé ti rẹ́ èèyàn máa ráyè bẹ́ẹ̀ kò sí kẹ́ ẹ ṣoore fún yàn kẹ́ má sùn rè. Ah, ah. a sì rè gún o ah. a kàn ń jẹ́ kó máa yí ẹ náà ni. mi ò ní láti jẹ́ kí nǹkan kan yé mi ò gbogbo ẹ̀ ló ti yé mi tẹ́lẹ̀ at least téèyàn bá ti fi àgbò fún tán èèyàn máa ń ju okun ọrùn ẹ̀ sílẹ̀ ni tọrọ olólùfẹ́ méjì bá dẹ̀ ti wọ̀. ẹ̀yin alárinà kẹ́tẹ́kẹ́ wọ kẹ́yàmọ́ okay o àwa alárinà a ti yàgò àti àti maintain lane wa. àti ẹ̀jẹ̀ mi dúró sílẹ̀ mi. kò wọn náà lára ó rí i pé ríǹgì ìfẹjọ ìtì jay-z fún beyonce. Mm, mm, mm. ti kanye fún kim ní onírasẹ̀ ti ẹ̀ ní ẹ̀ <laughs> kíkì. kí ni ah, tọ́lá ní má dá lóhùn jàre ah but this ring is nice. even tí o bá nice èmi tí mo wọ mo love ẹ. ṣàkàrà ti bí èmi sí. ó ga ó bá kókó jẹ́ pọ́wọ́ mi ló wà. Ah. Gary, I've told my dad all about you. Really? Yes, and I'm sure Omalaka like to meet you. Well, Emigo, I would love to meet him. Okay, so you stay a bit longer? Uh, not really. Èèyàn tiẹ̀ kì í mọ̀ pé time ti lọ tí ọba ti wà lọ́dọ̀ ẹ̀. Ẹ eh, ṣé ò like it, babe àbáwò ni màá ṣe sọ pé mi ò like pé mo mo wà lọ́dọ̀ ẹ̀ mo wà lọ́dọ̀ ẹ̀ tó máa fún mi ní hope pé mi ò like ẹ̀ mo kàn ń sọ ni it's not like mo ń complain. Daddy. Ah, Olalejo. Ẹ Thanks, sir. Hello my dear, how are you? Ẹ káàbọ̀ sá. Ẹ Daddy, this is Kayode. Ah, Káyọ̀dé sir. Well, pẹ̀lẹ́ àmà ah, ní rogun ọjọ́ o pẹ̀lẹ́ ìyá ní jẹ́ o sit down sit down. Eh, mo ti fẹ́ máa lọ sà hmm. ah. eh. bẹ́ẹ̀ ni sà. ó ti pẹ́ sir. What's your bọ̀ today? Ah, tún máa rí ẹ ṣá. sir? Ben, sir. very good Well, eh. Okay, sir. all right. yes sir thank you sir. Eh, ẹ jẹ́ kí n sáré sí ẹ off then I'll come. all right. all right. Guy, Okay. checking help with the button, you know. Why not? Sweetheart, I, I, I love you. You know that. Mm, I do. And you know, the uh, most famous part of it is this. Um, ìwọ ni mi Say that again, boo. ẹni bí ọkàn mi kan but you know um, sweetheart I I'm not happy at all because uh, ṣe mí bí Oh, n tẹ̀ máa lọ rárá. ọlọ́run for real. ṣùgbọ́n ká ní pé home like yìí ká ní ìyọ̀wé yìí ni hmm. a máa gbá tilẹ̀ máa Oh my ni. this is my matrimonial home so I need láti tètè rush things Come máa kà Laura, lọ́rọ̀ kan ṣáà kí n no I can say that to my baby you know. Eh? You're so hot. For real? Yes, you are. Yeah. you can see that. Mm, mm, mm. I love. you so much. Me too. <coughs> um, <coughs> um, so, um, can you video tí mo sọ um, a máa um, um, um, brother John. Yeah, yes, ma'am. Nǹkan tí mo to try láti sọ fún yín ni wípé kẹ́ bá mi um, àwọn ọmọ mi pé kí ni vigil church tí mo sọ yẹn vigil ẹ pé kàn try kàn try láti meet up kẹ́yìn náà dẹ̀ wá o ṣe ti wọ́n ẹ̀yin náà dẹ̀ máa wá. Ah, àdúrà wa máa gbà yes sir in the name of Jesus it is well amen. ọkọ káyọ̀dé kú jókòó. ẹ káàbọ̀. Mm. abẹ́ ní ìdí kankan. mo wà ókè mo um, ẹ ṣe. ṣe sá. mo wà ókè mo wà ókè. Oh. It's already. Oh, baby. Food is ready already. Okay. how many slices? Just two. Just two? Yeah, I don't think I can even finish it. Are you sure? Yeah. Oh my god. Thank you. You're welcome. It was good. ẹ garo. Uncle káàárọ̀. ọ̀nkù kéèké ṣé wàá pa. orúkọ ẹ wà ní hurry ọ̀nkù mo dẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ bá yín sọ. ọ̀nkù kéè ṣe máa jẹ búrẹ́dì. ẹ ṣe mo wà ókè. àǹtí nǹkan ó gbóná dáadáa. bẹ̀rẹ̀ wá jòkó ẹ wá jòkó. no no mo wà ókè. no ẹ wá jòkó búrẹ́dì yìí wọ. wọ́n ní kó wá jẹun kó tún sọ pé. mo wà ókè ọ̀nkù mo wà ókè. kí ló ń ṣe ẹ̀ náà wọ́n fà ẹ́ ní breakfast nísìnyí o tún ṣàgídí kí ló ń ṣe é why are you like this. no nǹkan tí mo fẹ́ bá yín sọ wà very important gan ni. and think i'm ready for this nonsense. ẹ tẹ́ bá dé ńkọ́. i'm not ready for that please. tí i'm a real. exactly um, ẹ̀kẹ́ ti ti wá máa lọ torí time ti lọ but tí n bá ti sùn náà ẹ lè jí mi o nǹkan tó wà very important gan mo need that. jẹ́ kẹ́ mọ̀. lè máa mú máa mú jẹjẹ tó ló ti léètì máa mú lórí irun. Revod je. nǹkan torí má jẹ́ kó ya ẹlẹ́nu hmm. ṣòrí tó bá ń sọ pé kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run this situation is exactly what they're talking about so don't be the one to tell your uncle. àní tó bá rí bí obìnrin máa ṣe ń ṣe bíi pé òun lọ́ọ̀bù ọ̀nkú ọ̀nkú náà dẹ̀ believe ẹ̀. That's why I said, don't tell him. Don't tell him about it. Kí ni ẹ wá mí kí mi? àbúrò tó rí nǹkan tó fẹ́ pa ẹ̀gbọ́n ẹ̀ lára tí ò sọ. káyọ̀dé ṣòrí tó bá sọ fún ọ kó wọn ní believe ẹ wọn rò pé ìwọ ló cook up story ẹ torí ìwọ àti àwọn sí on good terms that's why i'm saying don't be the one to tell him. kí n má sọ fún wọn. ṣòrí téèyàn bá ń ṣe nǹkan bàjẹ́ nínú òkùnkùn torí pé ẹnìkankan ò ní rí òun wọ́n máa yìí rí náà ṣebí ìwọ ló rí wọn yẹn tó bá yá ọ̀nkú gan máa rí wọn fúnra wọn so don't be the one to tell him. Okay. Promise me. Okay? Mm. Good. ẹ má jẹ ìtọ̀ wọn lè kúkú pa. mo fẹ́ lọ sáwọn aráàlú àlùbọ́ nínú o kí wọ́n ṣọ́ra. pé torí àwọn atúrọ̀ tàbí èlùbọ́ wọ́n fẹ́ wá o. àwọn atúrọ̀ tàbí èlùbọ́ kan bọ̀ nílùú àlùmọ́nì. bàbá mi. ẹ dáná sọ́nà ẹ jẹ́ wọn mọ̀ pọ́nmọ́ lọ́nà fẹ́ kọjá. ẹ jẹ́ kí á fún wọn ní ìjẹkújẹ kí wọ́n ó lè ta ọmọ ìyá wọn sóko ẹrú. gbogbo gbọ̀bìyàní ọ́ nǹkan kan lápọ̀. sórí gbogbo àwọn ọmọ wa tó wà ní ìlú ńlá wọ́n gbọ́dọ̀ padà wálé. kó tiẹ̀ ràn wá lọ́wọ́ káwa náà kan bára wa ń lọ́ọ́ rà ju gbẹ̀ẹ́ ó bá fi lè ṣọ̀nà ẹ̀ tí mo fi lè wọlé sí ìlú àlùmọ́nì ó tọ́jú rẹ̀ àṣebílẹ̀ bá sàn fún wàrà àtòyìn bí ọba rí ìtọ́jú tó péye tó ń dùn ọ́ padà wá kàn ni. aṣọ tí ló ti yàtọ̀ yìí ẹ̀yin lẹ́yìn ọ̀wà dirẹ́mọ́ bíi ti ruwa ẹ̀. bí àdúró bí àwúre. ìrì àwa ò sá igbá o. ẹ wá kó gẹ̀gẹ̀lé gẹ̀gẹ̀ ẹ̀ ń wòran ṣé nígbà tó bá kó ògùn wọ̀lú ni. wọn tí ó ń lé burúkú ọkọ kò rí nǹkan kan fògiri ṣe. a ní ẹ̀kọ́ lù wọ́n ẹni ẹjẹ́ kó mọ̀ wípé lẹ́yìn alẹ́ ìgbà tó ń pèlè lẹ́dùnmọ́ rẹ̀ àwa tún ni. ẹ ti pẹ́ soso ẹ rí soso ẹ rí soso ẹ rí soso. dààmú báyìí. adúpẹ́ ah, ah. kí ló dé tó ò jẹ́ kí àbúrò ẹ̀ bẹ̀ gbé báàgì lé ó tóbi. Ah! owó kí ló tó gbé owó wá sílé. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé client kan ló wá ní closing hour so gbogbo gbọ́n ẹ̀rẹ̀ bank ti close ìmọ̀ wá wò pé tó bá lọ tí mi gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ó ṣeé ṣe kó má padà wá mọ́ ìtorí ẹ̀ ni mo ṣe gbà tó bá dẹ̀ dọ́là màá má lọ lọ́dọ̀ it's risky it's risky. no kò risky náà ṣe báwa iná nìkan la gbọ́n pa ẹ̀. àwa tó bá ṣe ṣáà méjèèjì nìkan ṣó máa sáré jẹun náà àbí. kí ló ṣe. of course your favourite. Ah, yeah. <laughs> that's are, are you ready? Yeah. Uh, let me quickly take a shower and come back for my meal. All right. <laughs> All right òun kò ṣe mọ́ni lówó jẹ́ ẹlẹ́dà mi fún mi lówó mo bẹ̀ ọ́. oúnjẹ yìí náà ni ara nǹkan tó fi gba Saturday lọ́wọ́ ń pé gbé Wednesday lé wọn lọ́wọ́ nìyẹn máa wọrí wọ́n ti ní ká fi ẹlẹ̀ pẹ̀lú ẹ̀ ilẹ̀ á tó mọ́ níwà bàjẹ́ ẹ̀. Um, sweetheart, mo ti kọ́ appliances yẹn so check out check out those Please just give me give me like five more minutes. I'll round up pẹ̀lú nǹkan tí mo tẹ́. Sweetheart, mo ti láì kí iṣẹ́ check out those I'll join you soon. I'll join you soon. At this hour. Okay, èmi at the only. Adio, Benza. sà. kí ló ṣẹlẹ̀. mo fẹ́ rí ni. Ah, o wá aago o jẹ́ kó dọ̀la. Ah, ọ̀gá ẹ jẹ́ rí lálẹ́ ni o torí ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ikú àtìyé ni o. Ah, ikú àtìyé but it's late. Why this now? Now, eré la bá wa àti ìjà wa. Nǹkan méjì péré dẹ̀ la bá wa síbi. Yes sir. Àkọ́kọ́ nínú ká pa ẹ̀yin Ah, ah. lè rí ìbùyàwó ẹ̀. nínú kó wọlé jẹ́jẹ́ báyìí owó wa tó gbé wọlé nírọ̀lẹ́ àná kó kàn lọ gbé wá kó gbé fún wa. ká lè gbà ká rọra máa lọ. ìkan nínú méjèèjì. ṣé wàá tọwọ́ sílẹ̀ àbí ká pa ìyàwó ẹ̀. ká pa àwọn gbà ọmọ tó kó sínú rẹ̀. ẹjọ́ ṣẹlẹ̀ owó yẹn wá. ẹjọ́ owó olówó ni ẹjọ́. ìwà ìṣàkóso. wọlé kò kó wa. mo dáràn. Bye. mo dáràn mo ṣàgbákò mo ti ṣàgbákò. ọ̀yà wọ́n sókè o ọ̀tún yín dábọ̀ o tọ́ba yẹn kò bá o tọrùn mi wọ ìka o. Mr. Badmus gbogbo nǹkan tó yẹ ká ṣe láti ṣe kí àbúrò yín lè confess wípé òun ló rán àwọn olè yẹn but ó insist ó lóun kọ́ lómi kan wá gbowó yìí. Hmm. káyọ̀dé kan kò jẹ́wọ́. bẹ́ẹ̀ni. DPO kò possible káyọ̀dé ò lè sọ fún mi pé wọn ò mọ̀ nípa àwọn guys tó wá gbé owó mi. láíláí. Ah, ah. ọ̀gá á jẹ́ pé ẹ̀ tọ́jú ẹ̀ dáadáa tó ni. yes. ẹ lè kọ́ wa wa mo sọ fún yín wípé all our team tí ó yẹ kí àwọn detective mi lò náà ti lò still ó prove adamant. ẹ jọ̀ọ́ tí káyọ̀dé bá sọ pé òun mọ àwọn guys tó wá gbowó mi ó ṣe wá jẹ́ ọjọ́ tí mo gbé owó wálé ni àwọn boys yẹn wà ó ṣe jọjọ yẹn díà ó sọ̀rọ̀ ní. Um, sir láti buttress point ọkọ mi ṣe rí ilé tá à ń gbé yẹn security ẹ̀ tight gan bàjẹ́ bàjẹ́ ẹ ní láti débẹ̀ kẹrí bẹ̀ látijọ́ ta dẹ̀ ti ń gbé bẹ̀ à ní past record pé olè kankan wá nígbà kankan rí. kò ṣẹlẹ̀ rí. is that so. yeah so nǹkan tó wá ń bọ́dà mi ni wípé ó ṣe wá jẹ́ pé alẹ́ ọjọ́ tọkọ mi gbé owó wá sílé. oh god ṣe é rí bí mo ti eh? gbé owó yẹn dé. ọjọ́ tó tọkọ mi gbé owó wá sílé ọjọ́ yẹn gangan ni olè wá wá ó dẹ̀ sọ fọ́kọ mi pé kó ní sùúrù kó má pariwo kó má pariwo kó ń kówó wá sílé torí bọ̀bọ́ yẹn mò ń funra sí mi trust ẹ̀. bí mo ṣe gbé owó yẹn délé tẹ́ bá rí bó ṣe bẹ̀rẹ̀ sí fẹ̀jú tó tó tó ààrẹ ò balẹ̀ mọ́ títí táwọn olè yẹn fi dé nígbà tó máa dé gan òun ló tún jáde last. ló jáde last èmi ni mo pariwo pé èèyàn kan èèyàn kan sì kù nínú ilé o èèyàn kan kù sínú ilé o kẹ́ẹ̀dẹ̀ wá máa wọ ọlọ́run ló yọ mí lọ́jọ́ yẹn díẹ̀ ló kù nǹkan burúkú ò bá ṣẹlẹ̀ lọ́jọ́ táwọn mi. kò sẹ́bẹ̀ tí mi ò bẹ̀ tán díẹ̀ ló kù kọgún ìyàwó mi bí ẹṣin ẹ wò ká níyẹn lọ ṣẹlẹ̀ ni hmm. bóyá mi ò bá ti pa fúnra ara mi ètí mo fi wá report ẹ̀ ń bí yẹn. madam ẹ wò ẹ fọkàn yín balẹ̀ mr badmus ẹ fọkàn balẹ̀. please get to the root of it please. ẹ má wọrí um, mo promise yín ṣètìgbọ́ ẹ fọkàn ara yín balẹ̀. daddy wọ́n ṣàkóbá ẹ̀yìn o i believe very very strongly that Kayode has no connection with those thieves. really. yes daddy ṣe pé gbọ́dọ̀ ah, ẹ̀gbọ́n ẹ̀ ló ń gbé. ibẹ̀ ẹ̀ náà ti wá bá ṣàwárí Yakuba. exactly daddy. ah Fọláṣadé ah that doesn't hold water you know mi ò gbà. Hmm, daddy Káyọ̀dé ti sọ àwọn kankan fún mi tẹ́lẹ̀ tó fi jẹ́ kí n mọ̀ pé wọ́n frame ẹ̀ up ni in that house it's a frame up daddy trust me. well you know I can trust you but so many implications ah tó jẹ́ pé ó máa wáyé tí n bá lọ that ends up being a criminal. no no daddy Taba bá mọ káyọ̀dé closely Taba bá mọ closely ẹ máa mọ pé kò lè ṣe nǹkan it's a frame up daddy it's a frame up. well um, I'll see what I can do about it. <laughs> Thank you, Daddy. Uh, uh, I see that. Wait, wait. I love you dearly, my darling. But I'm not promising anything yet. What I can do is máa lọ bá Okay. Okay. Màá wo be investigation wọn ṣe law. Okay. Then I'll see what I can do about it. Okay, Daddy, anything that you can do, please, anything. I'll really appreciate it. right. Thank you, Daddy. It's okay. oh, <laughs> thank God. Um, Chief, lóòótọ́ ni wípé gbogbo investigation wa kò sí evidence tó concrete pé Káyọ̀dé mọ̀ nípa bi àwọn gáàsì ṣe wá dánkù ẹ̀ láàmú. exactly my point tí mo sọ fún yín gan ọmọ dáadáa lọmọ yẹn he's a very good boy dáadáa ti rí i pé ó ti rí bẹ́ẹ̀ yẹn kò yẹ ká tún máa pẹ́ lórí situation yìí ẹ̀ lè ṣe fún mi you know in fact tẹ́ bá lọ wádìí dáadáa wàá rí wọn wípé ìbágbé ìnira ló wà pẹ̀lú ọ̀nkú ẹ̀ yes ìdí abájọ nìyẹn tó fi bẹ̀ sí point accusing fingers ọmọ yẹn he's a good boy oh. yes chief kò sí problem nígbà tí ẹ ti sọ tí ẹ ń sìn èmi á release fún yín a máa bá yín lọlé tá a bá tún need further information I will get back to you. ọ̀rọ̀ sọ tí ò ní problem rárá ẹ bá ní ìdí ẹ̀ lá ah káyọ̀dé pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Um, pẹ̀lẹ́ káyọ̀dé chief ti gba abẹ́ ilẹ̀ so màá release fún wọn sìn bọ́ tó bá délé kó take care rẹ̀. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun thank you so much. ẹ welcome sir. thank you ma ṣe ẹ ṣe gan ni. wọ bàtà wọ bàtà wọ bàtà ẹ ẹ máa lọ wọ bàtà ẹ. pẹ̀lẹ́ Káyọ̀dé. oh yes sir ẹ kú ìjókòó sir. yes you know, Fọláṣadé told me sir, uh, you are a, a graduate of uh, agricultural economics. that's correct sir that's oh, correct. that's good. You know, I've been thinking. I have hectares of land mm. both in the city and the village hmm. àwọn ilẹ̀ yẹn kàn lọ rẹ́rẹ́rẹ́ ni mo wá ń ronú what agro allied business tí mo lè ṣe you know since everyone is tapping into agric now what, what, do you, what do you think can you give me any ideas. wonderful sir that's a very great opportunity sir. tí n bá cassava the world consumes 54 million tons of cassava annually. And of these 54 million tons that is produced, Nigeria exports only 1% of it. 1%? Yes, sir. What a shame. Irú hectares of land yes, sir. Tá cultivated. bá lè cassava They contribute one more percent or two percent, we'll be talking about extra millions of dollars for your business, sir. And that's not all, sir. Okay. Ethanol is one of the 14 derivatives of cassava. Oh, yes, it's a, it's a byproduct of cassava, yes, yes. And the ethanol táwa loan in Nigeria, we import 98% of eléyìí táwa from wa ń which means we only produce just 2%. Just 2%. Ethanol iná sá irú 98% tá à ń import in Nigeria. tẹ́ bá tún lè raise láti produce maybe five or ten percent that will also generate another million that's, that's some serious, that's some serious money yeah that's some serious money hmm. you know okay here's what you should do for me all right sir do a thorough feasibility study on how to go about this sure sir hmm? and then you can sit with other experts to discuss it of course you get paid for your consultancy ah no sir rárá sir ah <laughs> bíi ti yín sir ah no bíi ti yín sir. Kayode sir don't ever say that again Masobemo, you must get paid now this is what you studied into tó jìyà fún see ara wàhálà wà ní Africa tí business àkàmá fi ń grow you know Oyibo, tó bá lọ tọ́jú ọmọ fún ọmọ tiẹ̀ nílé ọkọ agbowó that's how you do it you must get paid. ẹni ọmọ ẹ̀gbọ́n mi ni ọmọ nkú mi ni ìyàwó bọ̀dá ni kò ní kó wá kò ní gbowó no you will get paid for this okay but put this together let me have it so that I can also have the knowledge of what you experts are discussing. I will do that within one week, sir. I will put every feasibility studies together for good, you, sir. Good, good, good. good. sir. Ah. Olashademi, I have been discussing some good business with um, with Kaode. Okay. Uh, this young man is a very brilliant young man. <laughs> yes, Daddy, He's very, very intelligent. Wow. And I know that once he meets you, he's going to display his intelligence. Yes, <laughs> yes. you know, come to think of it, what you have now is first degree. Yes, sir. Hmm. You know, báwo ló ṣe máa rí paraloshe master's degree you know that same field. Yeah, that, that would be very awesome, sir. Daddy, do you really mean that? Of course. In fact, I'm not. I'm thinking about him not just stopping there. Kilo dam dúró kilo fi ṣe tó kó parí doctorate It's very good. It's, it's comfortable in that business. <laughs> Thank you so much. Thank you very much, sir. It's okay. It's all right. come rest, rest. Wow. You know, I'm already seeing you as a business partner. Thank you. Yes, you'll be very busy because you come back then, your job will be waiting for you. You can hear you can hear this business. I'm so gl- I'm so glad, sir. It's all right. It's all right. Thank you so much. It's all right. And as, long as I can trust you, the sky is not even a limit. Oh yes, Daddy, you can you trust know? him. Good, good. <laughs> Thank you, Daddy. It's all right, my dear. It's all right. It's all right. Oh, hell ìwọ ni guardian Fọláṣadé o you know you have to look after her very well for me. Daddy, when I'm not a baby. Okay, I just look after her. Eh? I take care of myself very well. Eh? <laughs> yes, baby, daddy. All right. Yeah, take this. you know àwọn náà ti kẹ́yìn kọ́ how is it. it's fine do want be? adirabe mm. adirabe ń gbádùn tí. <laughs> Ah, <laughs> pẹ̀lẹ́ báwo ni mm, boyfriend ẹ How are you? it's fine. pẹ̀lẹ́ is he treating you well. wọ́n try that. <laughs> it's trying wọ́n try to adjust ilé ẹ̀mọ́ kò easy fún. Ah wọ́n máa láti adjust ni wọ́n ní choice bí mi ṣe gbà nìyẹn <laughs> kọ́tà fẹ́ gbọ́ náà nìyẹn <laughs> ṣe máa mú anything kí lè máa mú nígbà kan máa ká máa kọ́ ní ká kí ẹ kíákíá ni ah. àdúró pẹ́ ẹ̀ máa wọ̀ rí àṣìbọ̀ wà kí ẹ dáadáa àṣìbọ̀ ṣe àwọn òkú wà ní. Kẹ́rìndé. Come, come káyọ̀dé. ẹ káàsán. ẹ káàsán ṣe wá. gbà wọlé wọlé. kò pẹ́ sí náà láwọlé aníkà béèrè. àwọn ará amẹ́ríkà ń kọ́. oh they are fine everyone is fine. good to see you. thank you. kí ló ti wá fún wọn sí. ó ti béèrè ó ti béèrè kó ti máa mú but of course mi ò àwa okay àwa okay for now akọjú àwa ṣe ṣọ́ọ̀pù ládùúgbò wa ní ká ká gbójú sí ní hello young man ah yeah, how you doing. ọmọ mi ni ọgá. Oh, ṣé ń tọ́jú àbúrò mi o. ah ma mo ń try mo ń try màá mm. dẹ̀ tún try díẹ̀ sí i màá tún try díẹ̀ sí i àwa gan máa wá kì í nílé. ok all right. Ah, ẹ ti ń lọ nìyẹn. ah, ah pẹ̀ rárá. we still have a lot to do to find okay. àkọsáré ṣe shopping ládùúgbò ń bí. mo ti mi màmá retí Okay. ẹ dé kẹ ẹ ṣe ẹ ṣe to stay. <laughs> you the cake? i cut it, sorry. <laughs> Too late. you still have to cut it again. Selfie. This one is, is a special birthday picture. Aww. Cut the cake. Mm. Child. Oh, thank you. Right. yes, but one more thing. Okay. I want you to close your eyes. Okay, that will be very good. Close your eyes. Okay? Folashade Mastrov, you have given my dreams speech to fly. My soul, you marry me? Oh my god. Oh. Right. Yes. Please come in. Oh, good afternoon, sir. Afternoon. How can I help you? My name is um, Sergeant Love from Hawaiiya Police Station. Corporal Charles Adeniyi from Hawaiiya. Ẹ jọ̀ọ́ madam wà My wife? Yes. ẹ jọ ṣẹ́ mọ́ ni rí. Ah, ah, rárá mi ò. Mm-hmm, don't change it obviously you know him um, madam you are under arrest. why e, e, èmi lọ́kọ ẹ̀ kí ni ìyàwó mi ṣe kí ló fẹ́ lọ ṣe station. tẹ bá dé station ẹ mọ nǹkan tó ń ṣe. ah madam oya yeah, after you. adùn What's happening here, please? प्लीज़ ah. I'm seriously confused here. Eh? Person get today, if get tomorrow. ṣe rere láyé o torí àti sùn rẹ. má ṣe láyé mi o má ṣe rere. má ṣe láyé mi o má ṣe rere. mo bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ láyé mi o. ìyà kì í ṣe tèmi sẹ́ láyé mi o má ṣe Adùn, you are in the best position to help us in this case now. And I won't want you to keep mute over this. John torí Ọlọ́run ṣé o mọ àwọn guys tí wọ́n wá rọ́ọ̀bù àyìn rí? sí sórí bó ṣe dákẹ́ rọ́rọ́ bí omi ìdájí kò lè help wa kò lè help wa tó bá sọ fún mi sìn báwo lèmi ṣe fẹ́ mọ̀ bóyá àwọn bọ́ìsì yẹn parọ́ mọ́ ẹ ni àbí wọ́n ń so òótọ́ then how will I be able to get you out of this place? Adam, please, please tell me the truth. Show o mọ̀ wọ́n to me. Person wey no get today, if he get tomorrow. Ṣe rere láyé o, torí àti sùn rẹ̀. Má ṣe rere mi o, má ṣe rere. Má ṣe rere. Má ṣe mi ṣe rere. Má ṣe rere. Mo bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ láyé mi o. Má ṣe rere. Ìyà kì í ṣe tèmi sẹ́ láyé mi o. Má ṣe rere. Má ṣe rere láyé mi o. Má ṣe rere. Má ṣe rere. Má ṣe rere láyé mi o. Má ṣe rere. Má ṣe rere mo ti bá orí mi sọ̀rọ̀ láyé. ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ ń jìyà má ṣe. My sweet durable hands. Yeah, that's the shelving man. Shirt. Wow. Ṣé gan-an. Yeah, you welcome. Ṣé o pé ṣá? Kí ló mi? Mi ò láìkẹ́ o. Ṣé mo ṣe irú nǹkan bẹ́ẹ̀ sí ẹni tí wàá fi máa bínú pé ṣé o pé? Ó oh, mo ṣá máa bèrè náà. I don't like that job. Má bínú, má bínú. All right. Okay. Let me be your man. All right. Ẹ pé gbẹ́ntà. Ẹ jẹ́ kí n máa. Oh, no, no, no, no. What's the difference right? Uh-huh. Oh, mm -hmm. Take care of yourself. All right. máa owó lọ́wọ́ mi. Why? Why did you decide to do that? Ládùúrú gbogbo nǹkan tí mo dẹ̀ ń ṣe fún ọmọbìnrin ó wá ń jẹ́ kí n lọ rò pé ọmọ lọ́mọ ni. Kí ni mo ever lè ṣe fún ẹ náà tó fi firú nǹkan bẹ́ẹ̀ tó fi tó fi ń dán mi wò? kò sí nǹkan tí mi ò ṣe fún tán bó ṣe wà yìí whatever tó bá béèrè ó ní mo máa ń fún mi mọ nǹkan tí mo ṣe fún ẹ tí mo fi deserve nǹkan tó ṣe fún mi. wọ́n ti ní kò sí bọ́n ṣe lè ṣe bolo tí ò ní wọ́n gbẹ. thank you thank you very much. So, Yeah. Oh. Yeah, I'll take you back to the cell. Jídé náà ṣọ̀fẹ́ lọ́mọ ni. bàbá bàbá bàbá bẹ̀gbẹ́ fún gbà fún ọlọ́run lákọ̀ọ́sẹ́ púpọ̀ bàbá olùyọ̀yà ti ní anybody pa tẹ́yẹ́yẹ́ ọlọ́run. ta ló ní text message tó wà lórí fóònù yìí. Hmm? kí ló ń wa mọ́tò lọ́nà fún yín ẹ̀dẹ̀ ní sùúrù kí n pè yín kẹ́ tó dá sí. kí ló ń ṣe pẹ̀lú fóònù tala ni. kí lèmi ń ṣe pẹ̀lú fóònù ẹ̀ ó dàbí kí n máa bi ẹ́ pé kí ló ń ṣe pẹ̀lú nǹkan nǹkan tó bá ti jẹ́ tiẹ̀ tèmi ní sọ automatically fóònù yìí tèmi ni. Ah. kí ló ṣẹlẹ̀ náà ẹ̀jẹ̀ dákẹ́kẹ́ fi ti ń ṣe ti ń ọkọ àtìyàwó ló ń sọ̀rọ̀ kẹ́ fèsò gogoro tẹ wáyé yín wá mu. tọ́lání ó ti wá dé level tó pé wọ́n máa ń sọ̀rọ̀ àbúrò rẹ̀ ó ti di gbà kólẹ̀ lọ́wọ́ ẹ̀ àrí. ìgbọràn yìí lè náà àti tọ́lá ní ṣé mo ti tẹ́ náà nìyẹn ah. mo ti àtẹ́ náà nìyẹn láàrin ìṣẹ́jú kan ẹ̀ tí ẹ̀rù wò fún mi rárá mo ti tẹ́ náà nìyẹn. tọ́lá ní mo mọ̀ ọ́ tó fún ẹ ní ẹ̀fọ́ntì tó fún ẹ ní god tó fi di pé olùkú lè máa bá mi sọ̀rọ̀ kó máa bá àbúrò mi sọ̀rọ̀ ẹni àá i know mo mọ̀ ọ́ tó fún ẹ wẹ́ẹ́lì bàdọ́wọ́ ẹ̀ ni your wedding by the way fún mi. oh demotion dey po láti major general sí sergeant. kò dé fi tiẹ̀ ṣe ti olójú funfun bẹ́ẹ̀ kẹ̀rẹ̀ mọ́mì dé kọ ẹ̀ àbọ̀ abálọ̀ rẹ̀ sórí wedding band yìí bóyá tó bá gé ọwọ́ ẹ̀ ṣá torí èlé mi ì ṣetán àti yọ ó lè yọ kò sí anybody tó lè yọ òun tanra ẹ̀ ni. so èmi àti ẹ ti di ẹ eh, intermatrimonial terms náà. Ah, àbí fi ni o ṣe orí òpin. Are you crazy? Yes. Are you mad? Má pariwo mọ́ mi jàre, o dẹ̀ ma, ma ṣépè fún mi, kí ló ṣẹlẹ̀? O fẹ́ kú ṣá. Má pariwo mọ́ mi. O jáwọ́ ni mi. Má pariwo mọ́ mi. O sílẹ̀sì mi. Má pariwo mọ́ mi. Ayé èmi lọ mọ́ mi. Má má pẹ̀tù òní. O ti tó o, o ti tó sún, o ti tó, alo ti tó sẹ́wọ̀n. Bàbá o ti. Ẹgbẹ́ ẹ fi sílẹ̀. Ó yẹ ó yẹ wọlé ní. Ó yẹ ó yẹ wọlé ní. Yọ̀wé ti bàdàn wá. Ẹgbẹ́ ẹ fi sílẹ̀. Ẹgbẹ́ ẹ fi sílẹ̀. Bọ́fún mi! Bọ́fún mi! Bọ́fún mi! Bọ́fún mi! Wọ́n ní yóò. If it gets tomorrow ṣe rere láyé o torí àfihàn rẹ má ṣe rere láyé mi o má ṣe rere má ṣe rere láyé mi o má ṣe rere mo bá ẹlẹ́dà mi sọ̀rọ̀ láyé mi o ìyá kì í ṣe tèmi sẹ́ láyé mi o má ṣe rere. Guess what? try and learn. mo sọ fún mi náà káyọ̀dé báwo yes <laughs> i knew you were going to get it mo ṣe mo sọ It was, it was so wonderful. Ah, thank God. You know what, Jackie Peter, because wanting to tó him, ṣe ń bọ̀ nígbà kí kò máa gbọ̀n street. Èmi kò fẹ́ <laughs> That's good. Oh, congrats. That's good. <laughs> Congrats. Hello, Daddy. Daddy, ah. I guess so, Daddy. Yes, okay. I guess what? Káyé ti get to share? <laughs> Yes, ó ti get. Ó ṣe wọlé sísì ni. <laughs> Yes, Daddy. <laughs> And guess what, Daddy? Káyé propose to me lánàá. <laughs> of course I said yes, of course. <laughs> yes, daddy. Yeah, one be by Okay, dad. And she got it, daddy. I'm so excited. I'm so happy. Yeah, hold on. <laughs> daddy, bye bye. Hello, sir. I was gonna get. Yes, sir. Amen. Amen. Amen. Amen. Thank you, sir. Amen. Amen. Amen. Amen. Uncle Shemani. inú mi I'm a very happy man today. You have made me very happy. Let me do go. You know, uh, since that I decide that make me so happy beyond my expectation, mm. because not just about your grades, but your announcement that we are engaged. I am happy. I'm a happy man. let mm, me do go. Yes. Even though there was no surprise to me for you. Okay. Yes. It's a thing, it's a thing you started. Yeah, you started all this, you know. Now, Astrob Industrial Farms has been registered. Wow. The, documentation were from the from corporate affairs, you know, to this or to this office. Wow. Ah. Yes, yes. Wow. So now, information the new for any you will resume as a GM of Astrob Industrial Farms. Oh my God! Congratulations! Ah. <laughs> you know. Thank you, sir. <laughs> Where your, you know, where my daughter, her first one, to no marry Zoom. Daddy, let me guess. Okay. Hmm. I will be resuming as the branch accountant. Ah, sorry to bust a bubble. No, you will be the general accountant, also known as the chief accountant of Astrob industrial oh farms. Oh my God, Daddy, thank you so much. You deserve it. <laughs> Daddy, you deserve it. You deserve it. You. Mm. you deserve it. <laughs> Oh my God. You deserve it. Yes. You know, Talk about it. Talk about it. kàwé ẹ̀ you know, But I bàtà àdúnkòkò kà ní. Ó ti yẹ báyìí sí. Mm-hmm. Arábìnrin kan wọn ta tó ń bèrè níta. Àlejò láti bo. Ó ní látọ̀dọ̀ Ṣìfà Lákìjà oh oh yeah bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi mm, ok bá mi wọlé mm, n kò wọlé see like i was saying kò sí tí wọn bá kàwé ẹ hmm. bàtà àánú kò kò kà kò ń ṣe bàtà ẹ kọ́kọ́ nìkan là ń sọ you hmm. have good life yes. you know you will have a, a direction in your life. Mm. Okay, go my lunch. Yes, thank you. Eka, Eka ẹ̀hẹ́n pẹ̀lẹ́ o sí mi. Káyọ̀dé. Tọ́lání. Ṣé mo ra yín ni? Yes, daddy. Daddy. Hmm? Ó mà ṣe o. Tọ́lání. mo ṣe nígbàgbọ́ ní ìsìn ni wípé àti dé ọ̀nà ọ̀la ò rọrùn rárá. Hmm. Hmm. ṣùgbọ́n ní ìsìn mo ti ní ẹni tó dúró tì mí tó nígbàgbọ́ nínú mi ọkàn mi ti balẹ̀. mo rò pé Tọ́lání fẹ́ràn mi ni o àṣé kò fẹ́ràn mi rárá káyọ̀dé jọ̀ọ́ má bínú ọ̀rọ̀ rí bó ṣe rò ó àwọn ọ̀rẹ́ mi náà ṣì mí lọ́nà. A bad excuse is better than none at all. ṣé tí ẹ rí my dear ọ̀rẹ́ mi ṣì fọlákẹjà ló ti sọ fún mi pé òun lọ́mọ kan tí ó ń wáṣẹ́ ó dẹ̀ mọ àsùnóòmì tí wọ́n bá ti lè kàwé bó ti jẹ́ pé lókà anything anywhere tí bá ti lè help ni ma help mo fi ní pé kó wá kí wọ́n ti bá wá bìkan fi sí you know that's why she's here. no daddy please there is no vacancy in the company besides daddy a kò lè gba every Tom Dick and Harry tó bá wọlé wá tó bá ní àwọn ní CV àwọn fẹ́ ṣiṣẹ́ no daddy please no. ọlásàdé mi no má ronú bẹ́ẹ̀ yẹn I did not raise you like that. ṣùgbọ́n mi ipòkípò tá a bá wà ọlọ́run ọba ló gbé wa débẹ̀ àní rò bẹ́ẹ̀ we have I mean uh, ashram industrial farms as branches across the country even the ones we have across the city gan ẹ máa ní ìdáhùn ẹ máa ní hands bẹ́ẹ̀ you know various hands to handle various things for every, every level of opposition, oppositions ẹ máa need every level. Mm -hmm mo fi ní kó bá bá wá kankan. bó ṣe jẹ́ nìyẹn a gbúdọ̀ ronú bẹ́ẹ̀ yẹn. oh Kayode do you have problem àti ṣiṣẹ́ pẹ̀lú ọmọ yìí. no not at all as long as tó bá ti mọ̀ wípé èmi àti ẹ̀ a ti parí síbẹ̀ nìyẹn. good àmì ó dà pé òun àti mọ̀rú yẹn náà ẹ ìwọ tọ́lá ní àbí. yes sir. wàá drop cv ẹ fún dọ́tà mi she is the chief accountant of uh, Astro Farms. awa bi kan fi ẹ sí. Al confiança. ìrìn àjò ẹ̀dá láyé ọlọ́run nìkan ló mọ̀ tí ò tí ì lóyún àti ìmọ̀ tó máa bí tọ́lá ni. yes sir. lọ. bẹ́ẹ̀ ni sir. very good very good pẹ̀lẹ́ sọ fún ọ̀rẹ́ mi pé màá pè rárá o. Life gives you experience. Experience is the best teacher. Life lẹ́rìn yẹn. Mm-hmm. Ẹ wá rò dára kẹ́ make sure àpò association yín kẹ́ wà honest with each other. Yes, daddy. You know, Ọlọ́run bá wa máa tọ́ I sọ́nà. Àmín sá, ẹ ṣé daddy, thank you sir. ti wá tó báyìí. Káyọ̀dé Káyọ̀dé ó mà ṣe o Káyọ̀dé ó ṣàtì ẹ̀ dáríjì. ẹ ẹ wò ẹ wò kí n tó wá sọ́dọ̀ yín rárá rárá ni mo ti dáríjì ṣe gbọ́. And you know, bẹ́ẹ̀ ṣe jẹ́ you know you are very dear to me and you hold a special place in my heart ẹ mọ̀ gbà tẹ́ ẹ ti mú mi sọ́dọ̀ láti ìgbà tí mo wà ní ọmọ ọdún mẹ́tàlá àwọn ẹbí dáàdì nǹkan àwọn ẹbí mọ́mì nǹkan gbà yín tí ì bá ṣe ti yín níbo ni ìbá wà lẹ́nu you are such a wonderful person and you know I hold you very very dearly tí ò bá ń ṣe tìyàwó yín. Uncle tẹ́ ẹ̀ bá ní mind màá fẹ́ ká mú yín lọ travel abroad for proper medical care. oh kẹ̀dẹ̀ máa wá wò ó ọ̀tọ̀ ní nǹkan tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tá a bá nílẹ̀ mo ní kí n mú ìyàwó mi kí n wá fi yín ìyàwó ẹ ni. yes yes uncle. ọlọ́run á máa wà pẹ̀lú yín o. àmín àmín. èṣù oníyà yín o. àmín ẹ ṣé uncle. ẹ máa bára yín kalẹ̀. ẹ ṣé uncle ẹ ṣé. ọmọ ṣe o. ẹ fẹ́ gbé mi travel Bẹ́ẹ̀ni. fún medical care mi machine! mà ṣe o medical latte ó mà ṣe o. má bọ́ mi jẹjẹ mọ́ kó èmi náà bí mo ṣe máa máa pẹ́jà. ajé ògúngún nísọ onísọ bòójì anamọ̀nàyé anagbalagba taraporo. àwọn òkè ń yáyọ̀ lówó gbogbo owó tí n bá fún èèyàn báyìí mo fún un. èmi àti ẹ manage ẹni tó bá mọ̀ tẹ́lẹ̀ management course tá à ń ṣe lẹ́yìn course tá à ń ṣe ní last year. ó gbá etí mi. tó bá tún sọ́lẹ̀ kan sí máa tún gbá kejì. ó wà ókè. kí ló dé kí ni òde kí ni òde mo máa rú yín tẹ́ bá ti wọ kàpálà báyìí kò sí tẹ̀lé kó wá má bínú ó ti tó. èmi kọ́ ni mo máa bínú nǹkan tó máa bínú wà lára mi àwọn ni wọ́n fún mi ní appointment pé kí n yọjú sáwọn láàárọ̀ yìí. ìwà dà àpò símẹ́ǹtì ọ̀dà. àpò símẹ́ǹtì báwo. ẹ̀yin náà ní ẹ̀fọ́ yín lápò símẹ́ǹtì káfí dá yín mọ̀ ń dà. tọ́gbà olóore rẹ̀ rè. bẹ́ẹ̀ni. bí wọ́n bá fojú ọmọ ẹgbẹ́ olẹ̀ ó ṣòfò ní o àgbà tí mo ṣẹ̀sìn lórí ọ̀rọ̀ gbà yìí. ẹ ti ṣẹ̀sìn ẹ̀sìn yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni table some mama fit work wọn ti ṣe. do your father go do wetin you wan do. no ma make that bite o. if na your father born you do wetin you wan do. my father. do am now. No idiot. kúnyà jẹ́sìn lọ́rẹ́ ọ̀pẹ. kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́wọ́ fún mi. èèwọ̀